Ọba fún obìnrin tó ń ta káyì. Kò ní là káyì. Kí lọ́kọ̀ pẹ̀lú tọ́lọ̀ ń sọ̀rọ̀? Bóòlù ti fẹ́ mọ̀, ta ló bèrè síwájú rẹ̀? Kí lọ́lọ́ ń sẹ̀rọ̀ ọ́nì? Ń sí ọ́nì. Má lọ pé kí lọ́lọ́ ń sẹ̀rọ̀ ọ́nì? Kí lọ́kọ̀ pẹ̀lú tọ́lọ̀ ń sẹ̀rọ̀ ọ́nì? Torí àwọn ìbéèrè tí o ṣe, ká mọ̀ bẹ́ẹ̀ kí ọlọ́run sọ lọ so ọlọ́run sọ fún wa pé gbogbo ògbà ó wà fi ṣáà ó wà kẹ́lẹ́ wà fi ṣáà ó wà ló wà ló ń ṣe kò sí ní ṣe lọ́kùnrin sẹ́ńtọ́ ànábì gan ọ̀ma tó lọ́ àrùn sàn so èyí tó kàn dájú ni pé kò sígbà kátọ́lọ́run máa kàn fún gbogbo wa olùkíni àwọn tí ń ṣe pàtó lọ́wọ́ bí lọ́kàn bèrè dàtí ọ̀dà gbogbo sẹ́ gbogbo tí ń lọ láyé ọ̀run sí lọ́wọ́ gbogbo kí ni lọ́lọ́run sí lọ́wọ́ kọ́kọ́ bèrè bèrè yìí wọn bèrè wọn kọ̀ wá pa ọ̀tọ́ bá wá bèrè rẹ̀ náà àwọn àdọ̀dọ̀ ọ̀dà gbogbo tí ń lọ láyé ìwọ gẹ́gbẹ́ lára ọ̀run sí lọ́wọ́ ọ̀run sí lọ́wọ́ kọ́ máa sọ̀rọ̀ ọlọ́run kí ni mo máa dáhùn àbí wà bọ́lá ọlọ́run káwọn kan máa jẹun ọlọ́run sì ní káwọn kan máa rí jẹun àwọn kan sunkún lọ́wọ́ nísìnyí àwọn rẹ̀ ni bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ẹgbẹ́ tọ́lọ̀ sí lọ́wọ́ náà nù àwọn kan kéwù lọ́wọ́ àwọn kan sì ké àwọn kan wọ́n ti mú bọ́ọ̀lù lọ́wọ́ nísìnyí àwọn tó ti wéré bẹ́ẹ̀ kọ́ ni àwọn kan sì ń bọ́ àṣẹ wọn sọ́kìlẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ sàbẹ̀wò. ní lórí àwọn àlàyé tó ọbẹ̀ kí ènìyàn kẹ́ ṣàlàyé dáadáa fún wa nínú báwọn kan ṣe máa sọ pé ọlọ́run bá ń bá wọn sọ̀rọ̀ lójú àti gbogbo nǹkan tó jẹ wọ́n bẹ̀rẹ̀ àti pé ṣé ta máa ń rìn rántí bí wọ́n ṣe ọ̀rọ̀ àdìgbọ́ náà àdìgbọ́ ọ̀pọ̀lọ́ náà sọ. so bákan ní sọ fún àwọn ẹgbẹ́ ọlọ́run o ti àmọ́ lọ́n tó fún wa ní sèké mímú máa kàn dáná ọ̀hún mi wá ìbẹ́ wọn tó wọn sèké ni tọ́lọ̀ máa bá sọ̀rọ̀ àwọn anábì ọlọ́run ṣe yóò sì mo sọ ní sí but tọ́lọ̀ bá sọ̀mọ́tọ́ fún wọn látòjú oorun tọ́wọ́ àgbẹ̀ ọlọ́run lọ sọ fún ọ òtún màsí pé ní àti gbogbo ẹni tí máa ń pè mí kọ́lọ̀ sọ báyìí tó kí èdè sàmú bí ọlọ́ so ìtọ́hàn ni pé òkúrọ̀ ni wọ́n ìtọ́hàn ni pé òkúrọ̀ ni wọ́n so kọ́nà kọ́nà sára sọ wà lórí bọ́ọ̀lù àwọn àwọn. ní ìtẹ̀síwájú nípa ọ̀rọ̀ fíkì wa.